igbó tó mu yẹn ṣebí tájà bá ń sinwi wọn ló máa ń mojú olówó ẹ̀ àfa àwọn lọ́lẹ̀ gbá létí àbáwọn babaláwo lórí burúkú ẹgbẹ́ ẹ̀wọ̀n lọ́lẹ̀ gbá létí tó fi gbá tó bá bí ìyá èrè kó wá sí stíìtì wa. wàhálà ti wà o àdàbà síónì ó lóun máa bẹ̀rẹ̀ sí í drag àwọn pastors tí wọ́n hùwà bòsí lórí ọ̀rọ̀ Portable tó gba pásítọ̀ létí <laughs> ó ní láti wákàtí yìí lọ pẹ̀lú wà àìlẹ́mì ìdáríjì táwọn pastors alábòsí kọ̀ọ̀kan tí wọ́n ń wù lórí ọ̀rọ̀ yìí ó lóun máa bẹ̀rẹ̀ sí ni máa dráàgì wọn ni òun máa fi mú wọn dánrin nítorí ìwà táwọn gan wù yìí kò jọ ti Jésù Kristi <laughs> ó ga o eléyìí tún lẹ́tíkẹ́ you are welcome to crossblogX TV remember to subscribe like share and follow us ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí ẹ̀yìn èèyàn ká tún gbọ́ gbogbo final judgement tí àdàbà síónì tó tún jù kalẹ̀ lórí ọ̀rọ̀ Portable ọmọ ọlálọ́mí àti pásítọ̀ tó gbá létí. tó gbá pásítọ̀ létí lọ́jọ́ tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ mo ranjú mọ́ Portable mo bá Portable wèé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ntì ah ó dá ẹ̀ eh, ah ìwé pay for it ìwé ṣe kinní kan ìwé ṣe gbá ìwé ṣàwo ọjọ́ tí ọjọ́ kẹta ẹ̀ àbọ̀jọ́ kejì ẹ̀ tí mo wá ṣe fídíò tí mo wá sọ wípé i'm pleading on behalf of Portable mo tún ráwọn wèrè kírísítẹ́nì kan àwọn olórí búrú kírísítẹ́nì kan táwọn náà tó bẹ̀rẹ̀ sí ní ẹ́ kíníyàn kìnìún kan ìgbẹ́kàwó kan now my final judgement on Portable and the pastor. now ṣé gbogbo àwọn pastors àwọn tí wọ́n pera wọn níránṣẹ́ ọlọ́run both sẹ̀lẹ̀ both kerubu both cac tí ẹ rí wọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ portable pẹ̀lú pastor yẹn ṣé ẹ rí àpẹẹrẹ àti àmì ọlọ́run lára gbogbo wọn because nísìnyí gbogbo wa máa ní à ń jà fọlọ́run ni o à ń jà fún jésù ẹ ti ya wèrè màá dúró kí gbogbo yẹn pásítọ̀ yẹ mi yáfẹ́ bọ àbúwèrè ní gbogbo yín ni. màá dragi gbogbo yẹn pastors yìí ẹ ti dáràn láti ìsìn lọ. ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn tí bíbélì sọ wípé bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú rẹ ẹ̀sìn tí a gbọ́dọ̀ máa ṣe bí ẹni tó pè wá which is Jesus Christ now all of us gbogbo wa báyìí tá à ń ṣe fídíò lórí ọ̀rọ̀ Portable ṣé a ṣe bí ọmọ ọlọ́run báyìí a ṣe bí ẹni tó pè wá ṣé ó dá ṣé ọmọ ọlọ́run ni wá. a lot of pastors lórí social media wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní wọn Portable lè pè igba ò igbó igbó ṣé ilé wọn ọmọ yín lè pè àbí ìwà táwọn ọmọ yín wù ń ta òjò yìí tí Portable ń ṣe yẹn lọ wèrè olówó ni Portable àwùjọ àwọn yẹn kọ́ ló fún mi lówó wà láìtàlà mo fọlọ́wọn bá búra Portable fún mi kọ́ bọ́ bí o tẹ̀ mọ́ yáìrì but mò ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe ń darí mi mò ń ṣe gẹ́gẹ́ bí ẹni tó ní làákàyè fún ẹ̀yin fáǹsì mi tó ní làákàyè láti ronú làákàyè lórí ọ̀rọ̀ yìí now what are we fighting for now pastor portable gba pastor létí so kí la fẹ́ kó ṣẹlẹ̀ ara àwọn ìwà wèrè táwa kìrìsìtẹ́nì máa ń wù lélẹ́yìí tó ń jẹ́ kó máa ba orúkọ ọlọ́run jẹ́ mo lọ wo inú fídíò mo lọ wo ìrìnàjò Portable ẹ lọ wo àwọn pásítọ̀ kan ti kọ́kọ́ wá síbẹ̀ nígbà kan rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wàásù àgẹ́sẹ̀ Portable ẹ ó ṣe gbá ó ṣe gbá kan ẹ kò lè ẹ èèyàn kò lè lọ lásán ìgbà oríṣiríṣi àwọn àwọn ìwàásù tó máa ń ta bàyàn níwájú bá ọmọ ọlọ́mọ this is not the first time tí wọ́n ti wá sí ọ̀dọ̀ Portable o that will be the second time tó ọkọ̀ lórí social media good morning Azizat a dẹ̀ mọ̀ wípé àwa tá a pera wa ní kìrìsìtẹ́nì onípápá ń le kewèrè yìí àwa àsárẹ́wọ̀ kìrìsìtẹ́nì ó le kìrìsìtẹ́nì yìí tá a bá fẹ́ wàásù even kìrìsìtẹ́nì míì kò lè gba ìwàásù kìrìsìtẹ́nì ẹgbẹ́ sára nítorí pé ẹ̀gún ni ọ̀rọ̀ ọlọ́run ẹ̀gún ni ó máa ń dùnyàn ni kìrìsìtẹ́nì míì èyí tó jẹ́ kírísítẹ́nì míì kò lè gba ìwàásù kírísítẹ́nì ẹgbẹ́ ẹ̀ sára nítorí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwàásù ó máa ń gún ni bí ẹ̀gún ni nínú ṣọ́ọ̀ṣì pàápàá tó bá ń wàásù ẹlòmíì ara máa máa ní ni bí ìpòhùn ni wọ́n ń ṣe kí ni ni wọ́n ń báwí nínú ṣọ́ọ̀ṣì how much more ọmọ ọlọ́mọ tó ní báyìí tó yẹ pé ibi báyìí ló ti ń ṣiṣẹ́ tẹ wá ń lọ síbẹ̀ tẹ wá ń pariwo kíníkan kíníkan tó bá gbé gbàjú fún yín ó gbé fún yín nìyẹn yáwèrè ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì wọ́n bìlíìfù pé tọmọ ekele bá ti lówó ó ṣògùn owó ni ó ti rìnrìn àìtọ́ ni ó ti ṣe kankan ni orí burúkú bá yín jà ni mo wá ní kẹfì portable lẹ mo ní à ń bleeding on behalf of portable ẹ̀yin ìwòrè kan tún wá ń pariwo ẹ tún sọ̀rọ̀ ẹ ń ṣiyèrè ni ó yẹ ẹ pa portable ni you have nothing to do for portable you have nothing to do for him akọ̀ ń pọ́n ilé ni kí ni yàgìnìkan ẹ tí